ta lẹni tó fojú ọwọ́ wọn tó kọ̀ tó lóun ò ní fòdì ọwọ́ wọn mo gbẹ ọ lẹ́yìn tán o fẹ́ fi gé mi jẹ mo fi ọ jọba o ní o fẹ́ fi mí ṣẹ̀sín oyèlékè òfin mi rèé o ò rí òrùn tó ràn yìí kó tó wọ̀ mo fẹ́ ìdá méjì ìṣàkọ́lẹ̀ tìlú gbà ẹ̀ kó bá mi lágbàlá rẹ̀. ẹ̀mí aráwọ̀ tó gbé ọ sálẹ̀ ládìgbọ́n náà kó ló pèlè mọ́ ọ̀pá kó ló fi bàjẹ́ náà rà ó ó tó ẹni ọba ni wọ́n fi fi jọba náà lóye n ò sì dí rẹ bẹ́ẹ̀ kí wọ́n tó fi mí joyè tí n bá wá dórí oyè tán tẹnu mi ò bá kà ló a jẹ́ wípé mo yí ọmọ àlè. wo apọ̀lọ́kọ̀ oòrùn tó ń yọ lọ́wọ́lọ́wọ́ yìí tí oòrùn ọ̀hún bá ti wá pajúmọ́ tó o bá ti ró níṣẹ́ mi mo fẹ́ kó o jáwé bọnú kó o rí tó o ní fi ní ṣe mo fẹ́ kó o jáwé ọ̀pọ̀tọ́ kó o wá rí ìjà ejò afàyàfà ìwọ tí èkọ́kọ́ fọwọ́ kàn mí náà kó o wá rí ìjà àwọn bàbá tó oyè eléke èmi ni ọkùnrin tó o mọ̀ tí wàá ń jánu bí ọkọ tuntun níwọ níwájú èmi à ń là kálù pàpà wàrà èmi atúká má ṣe é tòkòrò fo tí ń dagí ńláwó oyè lékè ó dáa èmi rẹ ìṣẹgbẹ́ ẹgbẹ́ ìṣùkọ́niyàn èmi rẹ kúrò lẹ́ni tí ó jọmọ ọfà léra wọn lọ́wọ́ òórùn ta wí nígbà tí ó bá wọ̀ mọ̀ràn ń ṣe sí mi láàfin mi ìgbà náà ló wàá mọ̀ pé ọjọ́ tí ajá bá fojú di òkú inú àgbàrá ẹ̀jẹ̀ ni ó sùn. ọ̀fàfà aláìlérò ó dorí òkè tán ó kó nǹkan orí igi ṣèlédìí ọgbọ́n ó ti gbàgbé pé àtigi àtọ̀pẹ̀ àtọ̀fàfà èwo latẹ́gùn lébi ààrẹ tí òde òye ọmọ ẹyẹ mú mi sáásá lágbàdà bí abẹ́rẹ́ bá tiẹ̀ wá wò kó kéré mọ́ ṣé n tí àgbébọ̀ adìẹ ọmọ àlọ́ mi. olówó orí mi ò wọ ẹ bá pa mí ilé ẹ mọ́ pa mí ta búkí gbadimọ́ la ọkọ̀ jẹ́ ni wọ́n dojú ọkọ̀ ọkọ̀ lórí ẹsẹ̀ fún mi. sórí oríta mẹ́ta gbà láàyè wáyé ó dájú pé mo gbọ́dọ̀ kọ̀yìn sínú ilé kan kí n tó wọ ẹ̀mí ó àsìkò ti tó àsìkò ti tó báyìí tí mo gbọ́dọ̀ gba gbogbo òbí lọ́wọ́ yílà ìlú àpọ̀lọpọ̀ tí n bá wá ságun a jẹ́ pé ọmọ àlè inú ilé bàbá mi ni mo jẹ́ ìwọ mọ̀ wọlé mi sórí tí mo fẹ́ ṣe ó dá mi lójú gbangba tó àdágbé gbogbo àwọn orí ládéládé ni wọ́n wà lẹ́yìn mi sọ́kàn rẹ̀ balẹ̀. kábíyèsí ọ̀rọ̀ yín mọ̀ yé mi mímọ̀ tó ní bó ajé ni ọ́. apẹ́kọ̀ọ́rọ̀ yìí lù bá ìwọ la gbéyàwó mọ́sànù òru àròmọ́ sì tẹ̀ ìwọ lògbé mọ̀jẹ̀sí mi tagbádá tagbádá mọ̀jẹ̀sí ń ṣe káìkáì oníbó ajé ń ṣe mọ́ ká lọ ìwọ lákòóṣù tí lé láàrin ọ̀gànjọ́ kábíyèsí ṣùgbọ́n ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹrù kọ òkè ọkọ lẹ́nu tó níbi náà bàbá wa gbé sí i. tí n ò sọ fún un. pé kẹ́ni. pé ojú olóyè àpọ̀lọ́kọ́ tí ń wò kì í sojú ẹ̀rọ rárá. kì í sojú ẹ̀rọ hmm. níwájú ta ni. Ah, ah. ṣé ó ṣeé ṣe kí kábíyèsí máa pàṣẹ kápọ̀lọ́kọ́ náà ló wọ́n pàṣẹ. Ah, ọba ni wọ́n mọ̀nà káyé ṣé ìwọ mọ̀ pé olóyè àpọ̀lọ́kọ́ náà èèyàn ńlá ni wọ́n láàrin ìlú àmọ́ o ó ṣeé ṣe kí ọ̀rọ̀ burúkú ti ti ẹnu ọ̀gbọ́n kábíyèsí náà jò láàfin. má wulẹ̀ sọ nǹkan kan ó dá lójú pé yóò padà jiyàn kan gbáńjọ kan gbogbo ń tọ́ tẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ òlu tí wọ́n gbé wá tó jẹ́ pé yóò mọ ní wọ́n dá sí méjì ni o wọ́n dá sí méjì ni o kí gbogbo ẹ̀ jẹ́ tiẹ̀ ìní máa ṣe àà wọ́n jẹ́ nkúrọ̀ tán jẹ sẹ́nu tiẹ̀ nìkan ò ní wọ́n ń tọ̀ lọ ni. odò odò ó ṣe ṣe pé ẹ̀yìn kábíyèsí ló máa ń gbèsè láyé. o ò lè mọ́ gbèlè ẹ̀yìn kábíyèsí ọba balóyún. òjò ìwọ náà pa mí kí ló yẹ mo ní kó mọ́tà sóra pọ̀. ọkọ mi ọkọ mi délé wọn mo sọ fẹ́ pa mí ni sọ fẹ́ sọ mi ló pọ̀ sàn gàdé ọkọ mi délé wọn mọ́ mo délé wọn mọ́ fúru sí ọlọ́yà mo fúru sí ọlọ́yà. o ní fúnlọ ìyàwó náà yín méjèèjì o kò rí ẹ̀kú. lóye àpọ̀lọ̀kọ̀. ọ̀nà wà tó o lè fi pa ọba jẹ tí ó sì sí ẹnìkankan tí ó fura sí ọ tàbí tí ó sọ ọ lẹ́nu. tí yóò já sí pé ariwo apọ̀lọ́kọ̀ ló tán igbe apọ̀lọ́kọ̀ ló sì tí ò ní wáyé. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni. ṣáwùlà àgbàdo ọwọ́ àgbẹ̀. ó ni ẹ̀yin ní ẹ̀yìn àgbàsí rẹ̀ pẹ̀lú. bẹ́ẹ̀ni bó o bá ilé di oúnjẹ ọ̀hún sí gbàdí ẹnikẹ́ni yòówù lábẹ́ ọ̀run yìí kó o bẹ́ẹ̀ lè fi dọ̀bálẹ̀ fún kò ní kìta kódà bọ́lá ní bá ti òde ọ̀run rọ̀ wá sílé ayé kó o bẹ́ẹ̀ lè bàdọ̀bálẹ̀ rẹ òkú lẹ́lẹ́jà ń tà. tí mo fẹ́ nù. ṣùgbọ́n o. wọ́n tó ní. ó ní òun nílò ìfún aláboyún ìfún aláboyún tó káàdì ti eléri kan aláboyún kó kàdíjà ibẹ̀ la parí gbogbo èròjà tó kù sí ní tútù ọ̀nà lóòdè mọ́dì bọ́ọ̀rù lóògùn ẹ̀ bọ́ọ̀ bẹ́ẹ̀ lè fi dọ̀bálẹ̀ fún ẹnikẹ́ni òdìgbére lẹ béèrè ibo lẹ ń lọ. a fẹ́ béèrè bóyá bàbá wà ń lé ni. ẹ lọ wò wọn tẹ ẹ bá bá wọn ẹ bá wọn tẹ ẹ sì bá wọn wọn ti jáde nù. ẹ ẹ dákun mú ọdà irú béèrè òkùnrin wo ló ń béèrè lọ́wọ́ mi o iṣẹ́ ọba jọ mọ́sí àpọ̀lọ́kọ̀ ni àbí rádàrà dó òṣìwò nu jẹ́ lọ. mo fura sáwọn aráabí mo kẹ́fìn wọn lóru àná iná ló jẹ́ ń tẹjú mọ́ wọn bóyá wọn ajẹ́ rìnrìn fura. tọ́ba kẹ́fìn wọn àná sọ fún bàbá tí bàbá ń bẹ láàfin ṣẹ̀kẹ̀rẹ̀ àárín wọn lélẹ́yìn bá ń ju ṣẹ̀kẹ̀ sókè báyìí ah. làwọn kéékèèké inú rẹ̀ bá ń gbà làwọn ẹ̀ bá kó ṣẹ̀kẹ̀rẹ̀ pàdé mi o bàbá yín mò kàn yín iṣẹ́ o ṣé èmi ni èmi èyí sọ ọmọdé. àwọn ọmọ òsì búyà rẹ. àwọn òbúyà <laughs> mi àwọn òbúyà mi. ìwọ náà ṣe bí ọmọdé ó yẹ kó ọta kábíyèsí. Ah. kábíyèsí. ẹ sì bá mi ẹ sì mi.

ẹ pẹ̀lẹ́. ọba bàbá mọ mi mo fẹ́ kí ẹ̀yin olóyè kí ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé omi tuntun ti rú ẹja tuntun ti wọlé. ẹ bá a fún mi ẹ dùn. ẹ pẹ̀lẹ́ bàbá kábíyèsí kábíyèsí kábíyèsí ẹ mú ọ̀rọ̀ ra o. Ah. ṣé bàbá ti ń wúkọ tẹ́lẹ̀ ni. kì í ṣe pé wọ́n ń wúkọ tẹ́lẹ̀ àmọ́ ó fẹ́ fara pẹ́ nítorí bí ìjẹta àtànà ní kinní sọ wọ́n wò pẹ́ nígbè mi wọ́n ń sọ̀rọ̀ àmọ́ ó dá mi lójú pé wọ́n ti lé oògùn rẹ̀ náà fẹ́ lọ lò. àmọ́ ṣé àfúrà ṣe ti fún alẹ́ bù kí wọ́n máa lò. bàbá ti ní fúnra wọn ẹ dákun bí bàbá bá padà lórí ìjókòó ẹni sáré dáhìnà tó wù ní gbàgede ṣẹ́gbọ́n ọlọ́run wọn padà dé. ẹ mọ̀ tí ìlòkè eléyìí ti ń bẹ́ẹ̀ lé. àwọn àti fẹ́ wó yẹn ni àwọn ó sì dúró tí wọ́n lè padà dé yọ̀ọ́ ẹ̀yẹ ti ègbò ná nígbà ń bi mí pé iṣẹ́ àìsàn kan ti ń ṣe bàbá tẹ́lẹ̀ ṣé èmi ń gbé láàfin ni. àmọ́ ah, ah, bínú o. Ah, mo rí pé kọ́ wọn ó bọ́ lára mi lọ́sẹ̀ mi kí láti àṣẹ báyìí. ibo la dé láti ó máa pọ̀ ibo la gbé láti ó kébù oníbùadé ọmọ yẹn lókè é wọ́n ká lẹ̀ lọ.

ewúro lè èébá àfẹ̀mọ̀jẹ́ ti kú ẹnu táwọn sọ̀bọ̀ ó di péré àtúntọ̀nà lẹ́ẹ̀kún òge ó di péré náà kó. ẹ ṣeun o ṣeun o ṣeun. kára ó le o ó dàbí ẹni pé erin wó lóòótọ́ o. ọ̀wù mo rí i bá ibo lè rínwó sí. ẹ ẹ̀ mọ̀ yàtọ̀ nínú irin àtẹ̀fọ̀n bẹ́ẹ̀ rí jàlà ẹ pè lérin kódà bẹ́ẹ̀ rẹ́ lè rí ẹ pè lérin ká wá gbà wípé torí pé Oyèlékè ó ti jọba ọlọ́jọ́ díẹ̀ ó wá wàjà òun lẹ wá ń pe irínwó ẹ máa gbẹ̀kọ́ tá bá ń kọ́ yín. nídìí èmi làláṣẹ ìdínú ń sọ lẹ́yìn. Ah, a lérò wípé ọba lè yíkan ìdílé wa báyìí. Hmm, tó tó ṣùgbọ́n bó ṣe wá rí náà a gbọ́dọ̀ forí korí ká mẹni oyè náà bá wù. rárá o ah, bàbá èmi ò fara mọ́ ètò ìwé ìwọ̀n ah, ẹ wo wa la sáàmọ̀ tẹ́lẹ̀ pé ẹ̀gbọ́n mi ò gòkè àwọn díje fún ipò yìí látilẹ̀ ẹ ẹ gbogbo wa náà láti mọ̀ pé ìka tó bá tọ́ sí múra ẹ̀ la fi ronú ẹ tó tó ṣe bí òwe òwe ẹ ẹ lérò tèmi èmi rò pé gbogbo wa yẹ ká gbárùkù tiẹn ká mọ tiẹn lọ ká gbárùkù tiẹn ká sọ pé ká mọ jọba wọn lọ. ẹ òkú làákàyè àmọ́ wọ́n ní ẹnu ẹni la fi kọ́ mí ìgẹ̀. ẹ wo gbogbo nǹkan tẹ́ ẹ sọ gbogbo ẹ ló yé mi ṣe rí ẹ má wulẹ̀ fẹ́nu kọ́ nǹkan kan hmm? ọ̀rọ̀ àṣàmù ọ̀rọ̀ rẹ yé mi ọ̀rọ̀ lórí ẹbí náà sì yé mi hmm. lórí ọ̀rọ̀ lọ́ba dé èmi èmi Odùọba kílódé ah, ìjọba ẹ̀fìmílẹ̀ sáàyè ah, ah. ṣé bí ìlú gbogbo wájọ wà hmm. láàrin ọdún kan hmm. ọba mẹ́ta gbéṣẹ̀ ṣé ikú ti ń pa wọ́n ó lóun ọ̀pọ̀ àyàn má bì. n ta mọ́ wọn ni. n ta mọ́ wọn ni ẹ wá wẹ́n tẹ́ fi di ikú èmi o Oyègòkè èmi yọwọ́ mo yọsẹ̀ mi ìwọ̀njọba o. ẹ̀gbọ́n wa bó lẹ ti wá ń sọ̀rọ̀ báyìí ṣé ẹ wá ń sojo nù ni. ẹ mọ̀ pé ẹ̀yin ọmọ wípé wọn ò lè wá kúkan wọn èróyè je bàbá wọn jẹ. ọ̀kàrẹ̀ láì sórí ọ̀rọ̀ tiẹ̀ náà ò lè sì. àṣìpagbá létí ọ̀sọ̀run jẹ̀ láyà ọwọ́ o ṣé bórí mádégùn wọ náà ń jẹ ni. gbogbo òdílé wa a fà ó kalẹ̀ kódà èmi gan n ó gbowó lẹ̀ báyìí ẹ má wulẹ̀ èmi ò jẹ́ ọba kankan gbogbo yín lẹ mọ̀ pé àgbẹ̀ ni mí mo sì ṣẹ̀ṣẹ̀ sanwó kan fáwọn alágbàṣe mi ni gbogbo yín lẹ ti mọ̀ pé béèyàn ọba mójú táwọn alágbàṣe wọn kàn so kún báṣubàṣu mọ́ ń lọ́wọ́ ni. orí máa dé ọ̀rọ̀ lọ́sọ̀ ṣùgbọ́n tí n bá tó fẹ́ wò ń dà kejì lóòótọ́ ni ọlọ́run mọ̀jì á ṣiṣẹ́ ìjẹ. àmì o. kò sẹ́ni tí yóò gbé owó rábàtà rábàtà tí yóò gbé fáwọn alágbàṣe tí ó wàá sọ wípé òun ò ní jẹ èrè iṣẹ́ òun ṣùgbọ́n àá ẹbí bíi kan náà lèmi àti ẹ pààlà sí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ẹbí ó sì máa bá ọmọdún tó kọ tiẹ̀ lọ ètò máa bọ́dún tó tẹ̀mí ìwọ ọmọ ìjọba lọ lúwa. ẹ wò ẹ wò ká lèmi mọ̀ pé ntí ẹ̀yin fẹ́ wí ti yín nu èmi ọ̀ máa ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni èmi tí mo ṣe wàhálà ní kéré iṣẹ́ mi ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe tèmi ṣe ẹ fèmí lẹ̀ ẹ jẹ́ máa ṣiṣẹ́ àgbẹ̀ tí mo yàn láàyò ẹ jẹ́ máa ṣe lọ ẹ wò ẹ wò ẹ má jà á sọ̀rọ̀ náà di fàǹfà láàrin ara wa lóòótọ́ gbọ́ alámọ̀pá gbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ àmọ́ wọ́n ní bòní ti rí ọ̀lẹ́ rí bẹ́ẹ̀ ni mo babaláwo dífọ̀ ọ̀rọ̀ ọ̀run ẹ wò ẹ má jà wo ti ń ṣẹlẹ̀ lásìkò yìí o oúnjẹ gbẹ́ngbẹ́n lọ̀rọ̀ yìí a sì gbọ́dọ̀ tilẹ̀kùn ẹ̀ gbẹ́ngbẹ́n ni. ṣé ẹ rí orí tàbí adé yìí ọ̀rọ̀ tó sọ. ìfẹ́ kọ́ máa fọ ọ̀rẹ́ mọ́ra ọmọ ọlọ́bìnrin gbàgbọ́ tí o torí tá a bá pẹ́ lórí mi èsì kí n ṣe ọ̀bà níbẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ ọlọ́run nǹkan kankan kàn sọ sí mi nú ni ẹ pé n ṣáàwò ẹ ṣeun tí ẹ rí tọrọ bá rí báyìí ẹ jẹ́ dìbò ni o ó sì dáa báwọn. ká dìbò ẹni ìbò bá mú kò gbọ́dọ̀ sọ pé òun ọ̀jẹ̀ o ah. torí gbogbo wa láti lẹ́yìn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni òṣòlùwẹ̀ oṣù olúwẹ̀ tó sọ fún ọjà ah, ah. <laughs> ìsìn náà làwọn mm-hmm. àdìbò tó ti yé yín ẹ̀gbọ́n mi oyè gòkè ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù. gbogbo ẹni tó bá fọwọ́ sí i pé kí ẹ̀gbọ́n mi oyè gòkè àbí ẹ̀yìn ẹ̀foríjì mi. ǹṣẹ́ rí gbogbo ẹni tí ó bá fọwọ́ sí i pé kó lórí ẹbí wa hmm? kí wọ́n máa lo orí àpèrè bàbá wa kí wọ́n lọ dọba kọ̀nàwó òkè. ẹ olórí ẹbí èwo. ẹ̀yin tẹ ẹ ya wèrè ni. rárá ṣé mo sọ fún mi pé n ò jọba ni. èmi ọlọ́run ní jẹ́ èmi ọ̀jọba o. bàbá ẹ má wí bá a mọ̀ ẹ má sọ̀rọ̀ bá ẹ bá gbàlagbà lẹ́yìn ẹ̀yin ọmọ wípé níbi tẹ́yìn bá jókòó sí tẹ́ ẹ bá sọ pé ẹ rí nǹkan kan bọ́ọ̀mù èké kan bá gorí òrùlé kò lè rí nǹkan kan. sákẹ́nu ẹ ọmọ wọn ló gbà fọ́tò orí mi tí ò fi ń tágbàlagbà rí ọ̀rọ̀ ọ̀rọ̀ kó rọ̀ wonu. ẹ ní sùúrù àti pé bàbá èwo tí wàá ní báyìí lẹ́rù níbi ah, ẹ̀dẹ́ yìí. níbi ilẹ̀ sùn sí. ilé ìṣú ọjọ́ ń dalẹ̀ ni ọjọ́ dalẹ̀ ni dalẹ̀ ẹ arúgbọ́jọ́ ṣe wá ń dalẹ̀ hmm. bẹ́ẹ̀ bá jọba hmm. ẹ jọba tí òòrùn wa mọ̀ọ́mọ̀ tí ó mọ̀ọ́mọ̀ fúnra rẹ̀ tó kàn wọ̀ lójijì wíì. Hmm a ṣàyẹyẹ lẹ́yìn. a sì gbà wọ́n. títa ni lọ ẹ wo ẹ má ṣe lékeré o lójú igi gbígbẹ ni yóò fi wó lulẹ̀ o. ẹ wá tèmi sí jẹ́ ìjọba ẹ wò ló ní ẹ̀bí. ẹ wá tèmi sí jẹ́ ìjọba ẹ wò ló ní ẹ̀bí. èmi kọ́. oyè gòkè o ọmọ oyè lẹ́yẹ oníyẹ iná tẹlẹ́gàn lójú o ìjà ló gbọ́ mẹ́kùn níbà alọ́yẹ ìpara àgbẹ̀ ti o ẹni abilọ́yẹ lọ́yẹ pa ọmọ mo dúró ọyẹ mú mi mo bẹ̀rẹ̀ ọyẹ mú mi mo jókòólẹ̀ ọyẹ mú mi mo ń jẹ́ ń lọ́wọ́ ọyẹ mú mi òkè mẹ́rìndínlógún ní bẹ́ẹ̀ lọ́yẹ mẹ́rin dúró bọ mẹ́rin abẹ̀rẹ̀ bọ mẹ́rin akúnlẹ̀ bọ mẹ́rin yòókù lọ́yẹ tí ọ̀jáde ilẹ̀ ọmọ olómi tútù ẹ ti òkè èmi rómi tútù mo bù ú mu èmi rómi tútù mo bù wẹ̀ èmi rọ́ mi tútù mo bọ́jú ojú mi wá dojú oge ìdí mi wá dìdí ìlẹ̀kẹ̀ ìjà ló gbọ́ nìyẹn ọmọ ẹ̀kọ́ mi bá. amóye yìí jẹ ìwọ nà ìwọ ń pápá ìwọ nà oyè gòkè ọmọ oyè lẹ́yẹ baálé mi ẹ wá. sẹ́yìn ọ̀gbọ́lú tó ń rò ni. ẹ mo gbọ́. ebi ó ní wọn ò joyè wọn ò joyè mọ́ bó o ẹrù lọ bá wọn àmọ́ gbogbo ẹbí ti fi wọ́n lọ́kàn balẹ̀ gbogbo wọn máa jọba lọ. bọ́bá wa rí bá wọn ọjọ́ pé wúlò fún lùwà náà ni ṣùgbọ́n kí ọba máa kú mọ́lù lórí láìsọ ọlọ́kọ méje kèé ṣe ń tọ́ da o. àbí ẹ mọ̀ wọṣọ lé lórí. bẹ́ẹ̀ bá ti wá wọṣọ lé lórí mọ́lẹ̀ <laughs> agbára dìbò ẹni tí ó wà ara wa lọ. Bábọ̀ òkú ara ìlú rẹ̀ rí. Yékìkì ni ó sì. Àlọ́ lọ yọ ọba Eu E outro, ṣé wọ́n lè máa ṣe gbogbo ó ti tó báwọn ó ti tó báwọn. 我死心。 kábíyèsí o kábíyèsí o gbogbo òlú ní kí yín o wọ́n ní ẹkú oríire wọ́n lásìkò tẹ ẹ dé orí oyè àwọn baba yín ìgbà ilé òròlú àṣẹ àwọn ilé òráyè àwùṣẹ kábíyèsí ṣé ò sí o. kò sí ọ̀nà ẹ máa sọ̀rọ̀ yín lọ. kábíyèsí lọ́wọ́ àyà kejì olóògbé lẹ́sẹ̀ wọ́n ní ayé òun sóyún ló kù lọ́rùn bí ọ̀rẹ́ wọ́n ní epo kéde. kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí ah. aláṣekù mo ké sí yín abojúwòde ẹ̀yin àwòrán sàṣẹ torí ọrùn bọ̀ èmi mọ́jà mọ́ ọmọlágbó dúdú kó yẹ mẹ́tọ́ àjàgídá rí abẹ̀wò òkú lọ́rùn ẹ̀sẹ̀. mo jí mọ́ta kó oró wáyé mọ́tẹ̀wò òkú lọ́sẹ̀ kúlẹ̀ ọmọ lọ́rùn ọbẹ̀ èmi jì kẹ́ńgbó kéré wà ní ẹ kò ya ẹ sáré tètè kẹ́ wá jẹ́ mi o. ẹ wá mi hàn mí o ọ̀pọ̀ ayé ọ̀gbọ́dọ̀ kọ́ ọmọ ẹ bọ̀ ajá gidi ọ̀dọ̀dọ̀ gbọ́dọ̀ yẹ wọ́n ń wọ́n ó kì í hun aláṣọ òkú dídí ọ̀gbọ́dọ̀ hun àkàlàmọ̀gbò olókì ní ìbámu ọkùnkù èsì ẹgbẹ́ wọn mo fẹ́ rí alára ẹ̀yin lẹ́bí ńlẹ́rìí ẹ̀pá ọmọlọ ni wọ́n ṣe wò ṣe méjì kí n ṣàwáyé kí n ṣọ̀kan lọ́rùn agbó ọ̀pọ̀ ọmọlọ akátọ́ fi ẹ̀jẹ̀ ẹ fi hàn mí báyìí mo fẹ́ rí o kánnákánná ti bẹ lórí àpò ní mu mi àpò ìjò níjà kọ́ dá mi àpò nù bàmọ́ ilé ọlọ́lá tó kàdé wọn máa wà ẹyẹ ń yẹn ṣeré ikú mi náà ara fún mi náà wá tẹ́kù òní òye wọ̀lú wá kọ́ wá pátá lórí kọ́. lérò ọkàn tèmi o bí òjò bá ń pàkan rẹ gbogbo àwọn olóyè pátápátá lè jíjọ ń pa o hmm. ẹnu ń kùn wá láàrin ìlú àwọn èèyàn ń sọ̀rọ̀. Mm. Eh? wọ́n ní bàbá àjọba kan lónìí bí ọba fi tó bí òṣùpá mẹ́ta ọbọ òun ó ti gbéra lẹ̀ yóò ti lọ ẹja wa ohun tá a bá ṣe sí i mm-hmm. eh, bó bá sì jẹ́ pé tutù náà là á ṣe ẹja bẹ àwọn àgbà kágbé tutù ńlá kágbé fáwọn àgbà ń mm, lo ètùtù ọ̀hún gan ni ẹjẹ́ á ṣe àá òní alágẹmọ kú sáàrò ọ̀la alágẹmọ kú sáàrò bójú ò bá tààrò ṣé kò yẹ kójú ó ta alágẹmọ ni ọ̀wù ṣé ìlú wa nìkan ni wọ́n ti ń jọba ni táwọn ọba wa ń kú pípípí láì tó ọjọ́ ẹ jẹ́ àṣetutù o. ọgbọ́n eh. yàbí ọ̀nà hmm. ẹ máa gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ sọ́rọ́ ètùtù ní dọ́wà lẹ́yìn àwọn aráàlẹ̀ ní ń bínú hmm. àwọn aráàlẹ̀ ni wọ́n ń bínú a béèrè pé kí ni a fẹ́ gbà lọ́wọ́ wa káwọn àmọ́ bá ṣe fún ọ ní nǹkan hmm. tìlú ọdẹ ẹ̀rọ tí ó túbà tí ó tù sọ́rọ́ ètùtù ní dọ́wà lẹ́yìn. ẹyin ẹyin dákun dákun àṣìpà Ṣé rí èyí tèmi lè wí nínú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ni wípé a ṣètùtù ni o, a lọ báwọn alálẹ̀ ni o, ẹ̀jẹ̀ a ṣe kan mọ́ ń kóbó. Kọ́ba mi ò lè gorí ìtẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé oníṣòwò gidi ni mí. Àsìkò tí ò bá sì sọ́ba lórí ìtẹ́, ẹ ààyè tí mò ń fi láàfin ó pọ̀ ju ààyè tí mò ń fi fún iṣẹ́ mi lọ. Ó sì ń pa iṣẹ́ mi la. Ẹ̀jẹ̀ a tètè wá ọba sórí ìtẹ́ tèmi nù. nínú tèmi gbádùn ọba ti hàn ní mí. àṣepa mọ́tòrí àwíjàre jẹ́ kí tọ́ gbẹmọ́ lẹ́nu àti wíyùn yìí ti kúrò ń bẹ́ẹ̀ dákun àwọn ọ̀ṣàkọlẹ̀ tí àwọn ará odi kó wá bó o lè ṣe pín sí. ẹ̀yin olóyè ń wòran ni à ń sọ̀rọ̀ bá a ṣe ní ọba lóyè ẹ̀ sọ̀rọ̀ ṣàkọlẹ̀ ṣé ọ̀rọ̀ ṣàkọlẹ̀ ló tó yẹ ká mọ̀ sọ ní ìsìn ẹ̀jẹ̀ àkèsàrà o ẹ̀jẹ̀ àkèsàrà o ní tèmi o ní tèmi o èmi ò faramọ́ ọ̀rọ̀ ṣàkọlẹ̀ èyí tá à ń sọ ní kákọ́jọ fi tì síbì kan. àṣepa ṣé o létí àbó ìgbọ́n tí wọ́n ń wí ni o ò lajú kó wò mí èmi lálẹ́ṣẹ̀ lọ́wọ́ yìí èyí tí mo bá wí àròrọ̀ mọ́ lónìí nù. ẹ ń wòran ni ẹ̀yin olóye. Eh. o ráyè rẹ lóde orin rẹ wá di orin àdákọdágbè ṣé o mọ̀ pé orin ọ̀tẹ̀ ni wò mí àṣẹ mi rèé àtìṣákọ́lẹ̀ tí ń bẹ ńlẹ̀ àti èyí tí wọ́n ti pín fún ọ mo fẹ́ rí gbogbo rẹ̀ láàfin. ìṣákọ́lẹ̀ wo. àti tọwọ́ rẹ̀ àti èyí tí ń bẹ ńlẹ̀ kí lẹ òní tó ṣú jẹ́ n rí i. àṣẹ ń gbọ́ báyìí. mo sì ti wí àṣẹ ti gùn. ọjà ẹ wo èmi fìyàn lè lọ́ọ̀dẹ̀. ara ti sún mi rè o ara ti sún mi rè o ara ti sún mi rè o ẹ ẹ ní o ṣé ọ̀rọ̀ abìyànlẹ̀ lẹ́dẹ̀ lélẹ̀ ṣé abìyànlẹ̀ lọ́dẹ̀ ni tí ó ń tọ́kàn lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn àbí kó kó kó wá nìkan mọ bá nìyẹn tó. ẹ ọba olóyè kò sẹ́ni tó fẹ́ forí ko. àwọn èèyàn yẹ. Àṣàmú. Àṣàmú àṣàmọ́ bọ́jẹ́ tí wọ́n máa wẹ̀ tí wọ́n máa fetí gbọ́rọ̀ káàkiri nu. àṣàmọ́ àṣàmọ́ ṣé tiẹ̀ di ni. ọkẹ́ kan. Ah. ọkẹ́ kan. alágbọ̀ọ́yà ni ọ àṣàmọ́. ọkẹ́ kan. ọmọ tó wò ń fetí sí ìbọn sọ̀rọ̀ eré ọ̀rọ̀ tí ń dùn mí tójú ọjọ́ mọ́ dùn wá ni mo fẹ́ bọ́ sọ. Mhm. ẹgbẹ́ wo yegókè tó kú bó ṣe kú dákun torí ọlọ́run kí làá pọ̀ pa ebo yẹ gòkè ló kọ tiẹ̀ mi. Mhm. sọ adérẹ̀mí mhm. tọ́pẹ́ tiẹ̀ ṣe pàdérẹ̀mí lásán ni mhm. a pè ń gbọ́n gbàdélé lórí o ńlọrọ̀ ń wọ̀ tọ́rùn ẹ̀ ń wọ̀ bọ́yá dé wúwo jù lọ ni oyè gòkè lòun kí ládé tó gba kú adérẹ̀mí tó gba kú ẹ̀kú kú gbogbo agbára tí mo lọ gbà wá nílẹ̀ ìbàrìbà wípé kó ba yọ̀mọ́ bá kó bìrì bá pẹ̀ lórí oyè mo ní ọmọ sùn kan mọ́rùn kó dè kan mọ́dì kó sì mọ ẹ̀jẹ̀ kan láràárọ̀ kẹ́mi rí o lè bá a gùn tó ṣe àpá náà pin tẹ́tí kò tọ́jẹ́ pé káwa náà máa jó ká máa yọ̀ kí n máa yagúlé sógúlé bí ẹ káàsán bí yé o ọba wa o ẹ̀ràn lọ́fẹ́ lónìí o èpò lọ́fẹ́ gbà lọ́la o táwa náà sì máa jẹ̀sà kọ́lẹ̀ wa wẹ́rẹ́wẹ́ wẹ́rẹ́wẹ́ tó sì gbèjú ti gbogbo ẹbí ó sì pa náà pin. ọ̀dà mo tiẹ̀ fẹ́ bí wọ gan léèrè gan jí mi bí ọ léèrè ebó òsà ni wọ òsà ni ọ ìwọ bí ojú ẹyẹ ayé kò tọ́ tó ti yẹ ọ tí irú ẹ bá tó bá wà láàrin ìlú tó jẹ́ pé mọ̀lẹ́bí wa ìní ọ lóòótọ́ irú ọ̀sà tó pa oyè gòkè o ó yẹ kó rírù rẹ kó pé ara àwọn ẹbí ìhun rèé o yóò wọn fẹ́ bí wọn lẹ o kó sì fi oyè gòkè lẹ kó sì má pa níbo tí rosa nù wa tí ò sí. láàpá ara rẹ gbóná sọ́ọ̀sà kíìsì. ara rẹ gbóná. ara rẹ gbóná. dákòóso tọrọ fún mi. ọ̀rọ̀ rẹ ò lọ́pọlọ. ọlọpọlọ yìí ní òòsà kí n ranjú mọ òòsà kí ló mójú tiẹ. ojú tèmi mi wò dáadáa. Hmm, pàǹtí kò ó tèmi sọ ni mo lówe tèmi ọ̀pá pòwe kan fún ọ ó sì ń dùn mí ní kí láǹfààní orógbó apá ọ̀làwẹ́ ajẹ́ okòrò fi gí ẹ̀ dáná. Hmm.

kí wọn fẹlá báàfin ò tiẹ̀ lè jọba àfin ò lè jẹ́ mọ̀lẹ́bí ọba kí n fẹlá báyìí kí n fẹlá báyìí. wọ́wọ́wọ́wọ́ èmi ń rè sùn bí n bá wá sùn wọ́n lá àlàáre bí bá ti wá lá àlàáre wọ́n wà á jí bóyá ọba ó tún wá yí kan mọ̀lẹ́bí wa bọ́ba bá tún wá ti wá yí kan mọ̀lẹ́bí wa o àwa ni àtòrúbẹ̀ wo ọba kọ àwa mọ tẹ́lẹ̀ mọ lọ wá kámọ tẹ́lẹ̀ ìwọ la fi jẹ àfẹwò jẹ ìsọmọ ìwọ la fi jẹ o ta lọ yí ọjọba ìwọ la fi jẹ ẹ nìkan nìkan ló kàn. ọba aládàá ọba aládàá lọ fẹ́ jẹ ìwọ náà jọba. ẹ ṣíra lẹ̀ orí adé ó gbẹ̀yìn àti wáyé ọjọ́ mojúbà o ẹ jẹ́ ojú mi ṣe mo ṣèbà àti wọ̀ oòrùn ẹ jẹ́ ó rọ̀ mí lọ́rùn mo ṣèbà ọ̀sán gangan ọba mákín àti kùtùkùtù ọba àgbò eegun tí wọ́n so májá lọ́rùn rèé o ajá ò gbọ́dọ̀ jẹ́ o ẹ dákun àwọn èèyàn ẹ wá gbà mí ọ̀dà ta ni wọ ta ni ọ èmi àwa ni èmi ọmọ tó èṣe ọmọ Oyèdòkun ni èmi ọmọ alọ́ba lóògùn àkànní aláyà ló lè gbélé ńlá ṣẹ̀kẹ̀rẹ̀ ni mí o mo kọjá iná èèyàn fọ̀pá lù mo ti dé mo wá túnlẹ̀ bàbá mi ṣe. ọmọ tó yè sí ọmọ yòódò kan bí àjogún tí ipa ọba jẹ bọba tún dé tó fẹ́ pọ̀ bá ń kọ́. àtàndá. kábíyèsí. ẹ wí fún gbogbo lámilámi ni kí wọ́n má lámi aró ẹ kìlọ̀ fún gbogbo lùyànlùyàn kí wọ́n má lọ ẹni òrìṣà ẹ kìlọ̀ fún gbogbo gungigungi. Gungi kí wọ́n má gbìyànjú àti gun àsorín ọjọ́ tí wọ́n bá dán wò ariwo ẹkún ni ó sọ nílé wọn. Wow bí ìwé àwọn àlè pé sóò ní ọ̀wà dọ̀bálẹ̀ ọ̀ọ́ ẹ wí fún gbogbo lámilámi ni kí wọ́n má lámi arú ẹ kìlọ̀ fún gbogbo olùyànlùyàn kí wọ́n má lọ ẹni òrìṣà. wọ́n má gbìyànjú àti gun àsorín ọjọ́ tí wọ́n bá dán wò ariwo ẹkún ni ó sọ sí wọn. ìtumọ̀ tó ní ni wípé orí adé ìsúnta agbọ́n bí àkó agọ bí àkó àkó gbọ́ngbọ́ngbọ́n bẹ́ẹ̀ ni àkó gbélé àkó gọ̀gọ̀gọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rá ṣègbè àgbàlagbà tó fi ilé rẹ̀ sílẹ̀ tí ń kiri ilé onílé làápà kó kó nílé ó wà gbọ̀dọ̀ kó wà pẹ̀lẹ́ bóńlé ọ̀bá wà gbọ̀dọ̀ kó wà pẹ̀lẹ́ àkó àfilé rẹ̀ sílẹ̀ àbábò mìíràn lọ́wọ́n asípá táwọn ayangede lọ́mọ onírè ta gúnyín ọmọ ẹ̀rí tí ọmọ gbẹ̀rí ọwọ́ jẹ́ ọmọ orí tí ń sunkún àtẹ́ ọmọ bèbèdí tó lóun ó gùn bá a ka lẹ́sìn tó yẹ ṣe. Ah! ifá sọ pé orí adé rẹ ò gbọ́dọ̀ sùtà òótọ́ ni fáwì ifá jóyè mi wípé o gbọ́dọ̀ padà sí ìlú rẹ ìlú tá a ti bí ọ. wò mí tó yẹ ṣe apá èkúté ilé ò lè káwùsà apá rẹ ò lè káwọn tí ń bẹ nídìí ọ̀rọ̀ yìí torí pé wọ́n ní alátìlẹyìn tó lágbára gidi sórí lẹ́yìn oṣù mẹ́ta tó o bá dé orí ìtẹ́ bàbá rẹ á bẹ èṣù lọ́wọ́ ẹ̀ èṣù ọ̀dàrà ni ọba wa lọ́wọ́ sọ̀rọ̀ yìí kọ́rọ̀ náà lè bá tètè níyànjú ó gbé ètùtù kan lọ́sàn gangan láàrin ìlú yín àbájáde ètùtù yìí ni ó jẹ́ á mọ ibi tílùú yín ń lọ sọ wá rí gbogbo ìgbà tó bá ti wá wà lórí ìtẹ́ aṣọ àlà lọ gbọ́dọ̀ mọ wọ̀ tẹ́lẹ̀ kípa àwọn ọ̀tá ọmọ bá a lè ká ọ lórí ìtẹ́ náà ju gbogbo ẹ̀ lọ tó oúnjẹ gbẹ̀ngbẹ̀ng lọ fẹ́ jẹ yìí o o sì gbọ́dọ̀ múra láti tilẹ̀kùn gbàìngbàìn. bàbá mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ifá mo dúpẹ́ o bàbá ẹ kú àtìlẹ́yìn gbogbo ìgbà tí mo bá ti wẹ̀yìn tí mo bá rí yín ọkàn mi ò balẹ̀ bẹ́ẹ̀ ni. Ọ̀rúnmìlà bára gbọ́nni la láti lẹyìn tó gbọ́dọ̀ máa wò lẹ́yìn tóró ńlá kọ́ni lọ́ràn bí ìyẹ̀kẹ́ ẹni òdùdù tí dorí elémèrè kọ́ mọ̀ bá a ṣe fọ́. gbogbo bí tá bá dé ìwọ̀n nìjẹ́ ti yín ó di sí wọ́n tún máa fún yín lábọ̀. ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín. lóye ṣe. egungun ayé o èsì bàárù o. wọ́n ní béwúrẹ́ bá ṣe jẹ́jẹ́ ní pẹ́ láyé bígi tó tọ́ nígbó bá farapamọ́ lọ́jọ́ rẹ̀ ń pẹ́ ibi tẹ́ ẹ ní kèmí àti baálé mi wá mọ tẹ̀lé yín lọ yìí ṣé kò ní sí wàhálà kankan fún wa. ẹ̀gbọ́n mi èmi náà fẹ́ sọ bẹ́ẹ̀ o ẹ yóò ṣe mọ́ báàlù lọ kẹ́ ẹ lọ rí ìjọba àwọn nǹkan nìyẹn tó sì wà ní èmi ọmọ bá mójútó hàn. oyè dìran ó oh, bẹ̀ mí ó tiẹ̀ tọ́ sóbìnrin mi kó bẹ̀rù kò tọ́ sí wọ̀ ọmọ alọ́ba lóògùn ni wọ̀ wò ó èmi ni mo mú ọ délẹ̀ ìṣọ́ rántí ó sì pọn dandan fún mi kí n dẹ́ ọ padà lọlé jẹ́ ń sọ fún ọ lọ́rùn lónìí là ń kó lu ìta lọ lu wa o èyí tó bá ṣe é tà nù nǹkan wa àárìta èyí tí ọba ṣe é tà ẹ̀jẹ̀ àfilẹ̀ yìí elédùà tó ṣe ìta ní fún wa yóò ṣe fún wa bá a bá padà dé lu wa sọ gbọ́ ó pọn dandan ká máa lọ orí adé yìí sùn ta. orí adé yìí sùn ta. bẹ́ẹ̀ ni. bàbá ọkọ mi. àmọ́. mo sòrò kójú bá ti rọ ìrì tún sẹ̀ mọ́ ohun tí mo sọ kẹ́yìn ni pé orí adé sùn ta. oyè dìran èmi ń wọ ẹ̀dẹ̀ lọ. ẹ ṣe jẹ́jẹ́ o. jọ orí adé sùn ta ìyáde ọ̀gbọ́dọ̀ sùn ta. ẹ rè wá. ẹ ǹlẹ́ o. ẹ pẹ̀lẹ́ o. láti wo láti lu wa yìí náà ni aráàlú yìí sì nìyí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà sì kọ́ ìlú yìí gangan ni wọ́n forí mi sọlẹ̀ sí ṣùgbọ́n mo ti ṣàtìpó lọ mo sì padà dé. ẹ dákun. àìbá mọ mo lè délé kí bàbá mi wá béèrè lọ́wọ́ mi pé ẹni tí mo ní mo rí hùn sára ìlú yìí ni àti pé kí lorúkọ ẹ̀ wọ́n lè sọ fún ẹ pé àjèjì tọwọ́ ìlú o ó kọ báyìí ní jẹ́. bẹ́ẹ̀ bá délé bẹ́ẹ̀ bá fẹ́ sọ fún bàbá yín ẹ jí ó yé bàbá yín pé ọmọ tó yè ṣe ọmọ òye dòkun èmi àkànní ọmọ alọ́ba lóògùn ọmọ ojúmọ́ kan oògùn kan oògùn tí ò jẹ́ ẹsẹ̀ gbọ̀rọ̀ lọ́nà àtàn òun lẹ pàdé o ẹni mo ní kẹ́ ẹ kí bàbá o ọtọ àbùkù. Ah! <laughs> ọmọ bá o. ǹlẹ́ oyè ọmọ rí. Tóyèsí àbúrò rẹ ló fẹ́ kó jọba ìwọ ló ti fẹ́ dúró gẹ́gẹ́ bí alátìlẹ́yìn fún gbogbo ètùtù tó bá fẹ́ ṣe ìwọ ló ṣe. bẹ́ẹ̀ ni bàbá. Ah! wọ́n mọ̀ sọ pé ẹni tó bá ti gbé ọba dórí ìtẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ ni wọ́n mọ̀ máa tẹ pàṣẹ lórí ọba. bàbá èmi ni mo fọ múlẹ̀ tó yẹ dìrọ̀ fi gbà àwa méjì péré ni bàbá àti ìyá wa bí bí mi ò bá jọba òun náà ló gbọ́dọ̀ jẹ èmi ni mo mú un délẹ̀ yìí láti wá sátìpó gbogbo ohun tó jẹ́ pátápátá elédùnmarè ò jẹ́ ọ̀sẹ̀ yìí mi bàbá ṣùgbọ́n ọ̀dọ́ lóye dìran bí mi bá jọba bí mo bá níṣòro lórí ọba kò mọ bí a sí. Si agódóńgó ẹṣin rẹ̀ ò tíì mí rí ṣùgbọ́n tó bá jẹ́ pé òun ló jọba mo mọrú yín mo mọ àwọn àgbààgbà míì lótú Ifẹ̀ tí mo lè sáré sí lọ́tùn sáré sí lósì lórí bí ó ṣe fẹ̀dọ̀ lórí òróǹro lórí ọba tó sì fi jẹ́ wípé ọba tó kàn ràn wá kò ní kú rèwerèwe ìdí nu. ah irú èèyàn bí rẹ̀ ṣọ̀wọ́n ṣùgbọ́n mo fẹ́ kọ́ ọ rántí ifá kan sọ̀rọ̀ ògún dákọ̀ ọ̀rọ̀ sòrè títí ọ̀rọ̀ léwé àfòmọ́sọ̀rẹ́ títí bẹ́ẹ̀ ni òrègbò wálẹ̀ ọmọ ní gèlègélé ló sọ̀rẹ́ tiẹ̀ tọ́pàdé ẹ̀ mọ́ gúrúgúrú adébábẹjọ tí ń lọ rèé fìrẹ sọfà lọ àkọ abùfàgbẹ abọwọ ọkọ wìnrìnwìnrìn lóko kò burú. pẹ̀lú ọ̀gbọ́n jù gbogbo ètò ló ti tò lórí bá ṣe jọba. àdúpẹ́ àdúpẹ́. Eh, ṣùgbọ́n kíní kan wá wà tí mo rò àìmọ̀tẹ́ àìmọ̀rò ní mọ́mọ ìyá mẹ́fà kó kó ẹgbẹ̀fà dípò kémi ò jọba mo ti fọ́ kalẹ̀ gẹ́gẹ́ bí ọba. àmì kalẹ̀ gẹ́gẹ́ bí ọba lọ́nà wo. kò yí ọ ni sórí bèbí bá jọba ọkàn mi sọ fún mi pé mo lè má ráyè tọ́jú àbúrò mi tó bó ṣe yẹ kò yí ọ ìwọ jọba kémi ọ jẹ bàbá ọba. kémi ọ jọba kẹ́yìn ọ jẹ bàbá ọba ẹ ṣé yín ò wá níjọ tó dì. kò sódì kankan bẹ́ẹ̀ àtẹ̀tọ́ àtòjì bẹ̀ àárín àwa méjèèjì náà ló wà ọlọ́run sì bá wa ṣe àwa méjèèjì àìsọba kan ara wa ọmọ ìyá kan ọmọ bàbá kan náà ni wa torí ètò ṣe pàtàkì jù ni pé kí oyè yọ má ti kú òun ìdílé wa ìwọ lọ jọba. ẹ̀gbọ́n mi ṣé kìí ṣe ti ewu tí ń bẹ lórí ọ̀rọ̀ oyè ní dẹ́rù báyìí ẹ mọ̀mọ́ tan èmi síjà ẹkùn. Hmm, ó sì ṣẹ̀mí báwọn. ó mọ̀ kí bí mo bá tàn ọ̀run mi ni mo tàn bàbá àtìyá tó bí wa lẹ̀ ni mo tàn n gbọ́dọ̀ tàn níbi tá a bá a dé yìí ìwọ jọba èmi ò dúró dijú lẹ́yìn rẹ gbogbo òkòkò tí bá ń pọ bá jẹ́ ńlẹ̀ yìí kò ní lè pọ jẹ mọ́ mi lọ́wọ́ inú tèmi rònú o ẹnìkan kò lè pọ̀ fọkàn ẹ balẹ̀ yà lọ má tún à nílò ni ibi orodéhùn náà tó o ah, ti dàbẹ. iye ìró. kí ni mo gbọ́ tẹ́ sọ ná ẹ dákun ẹ dúró náà o torí kí la ṣe kú òlòkè àfọ̀n tá a fi wálé o káàbúrò ti yan lọ jọba kẹ́yìn ọ̀jẹ̀gbọ́n ọba <laughs> ibo lẹ wá fẹ́ kí tèmi ọjà sí náà ẹ sọ fún mi àbí ẹni tí ọkọ rẹ̀ ọba jọba Se ìyàwó rẹ̀ lè di olórí ọba ẹ dá mi lóhùn. àmọ́ pé kò rí Ah, ọ̀rọ̀ orí bó ṣe rohùn àmọ́ pé ó dàbí ẹni kò tí ń bínú má bínú onílọkọ ọmọ rẹ̀ lò ẹrú mọṣá ọmọ àjọba líle kékeré ìlọkọ ẹ mọ pípọn ojú àgbààgbà lọkọ ò mọ títa òsì kò sẹ́ni tí mọ́ ń dà láwò ó mm-hmm. ṣùgbọ́n kó yí ọmọ kúrò nínú ọ̀ràn wa ló ṣe pàtàkì. Ah. <laughs> ó ti dà kò burú ṣé bí tẹ́sán ń gbìyànjú àti sọ fún mi nísìnyí ni pé dandan gbọ̀n àbúrò yìí ni kọ́ lọ ìjọba ẹ̀gbọ́n ọba lẹ́yìn fẹ́ jẹ. àmọ́ pé ṣé mo lè máa lọ. jọ̀rọ̀ mi ò yé ọ ah. jọ̀rọ̀ mi ò yé ọ bó ṣe ń kà wọ́ lára èmi náà ti rò bẹ́ẹ̀ sẹ́yìn ṣùgbọ́n èyí ṣe pàtàkì ni pé kó yí ọ̀ma kúrò nù ọ̀ràn wa. ẹ ó ti dà. má bínú. ìbínú ẹ̀wẹ̀ ẹni ó bímọ gan lórí tàbí tá a dédùn èmi ló ti rí gbà ká tó sọ ẹni tí ń bínú ẹ wò ṣé mo lè máa lọ kọ́mọ́dà bíi pé mo bínú kó wájú yín. a mọ̀ pé kò sí nǹkan tó burú ń bẹ̀ ṣebí kọ́ba ó má ti kúrò níran wa ni ohun tí mo bá ní àbúrò mi náà ló ní àwọn alálẹ̀ ó ti ẹ̀yìn mí bí mo bá dójú ọ̀run. Ah. ẹgbẹ̀tàdínlógún arábàfin lọ bá pa èmi ò rí joyè fi o ọba aládé ewúrà bàbá mi ọba gbòbí lékelèké mo wọlé mo kí ọba bá gbà bíkú bá pè ní tá a jẹ́kú parun bá pè ní tá a jarun bẹ̀rù ẹni bá pè ní àádáhùn. kábíyèsí aládé ewúrẹ́ bàbá mi kẹ́ẹ̀pẹ́ láyé ni mò ń pẹ́ ṣe é pẹ́ kẹ́ẹ̀rí gbàlò kẹ́ pẹ́pẹ́pẹ́ kábíyèsí olúwa tèmi o. ẹ gbéra sọ ẹ ẹ ṣe o ẹ bàbá ń kiri o. ẹ ǹlẹ́ o ẹ̀yin olóyè ẹ lálẹ́ ní lálẹ́ lẹ́. ẹ wò kó mọ́ dàbí pé á pa ìṣẹ̀ṣe àwọn bàbá wa run èmi ọba pé kẹ́ ẹ mọ́ dọ̀bálẹ̀ fún mi mọ́ o ẹ mọ́ dọ̀bálẹ̀ láàfin mọ́ ẹ̀yin olóyè ni bàbá ọba ẹ̀yin bàbá mi ẹ̀bẹ̀ yìí lẹ bí mi àmọ́ ẹ má dọ̀bálẹ̀ mọ́ bó ti rí nù n ò ní fẹ́ kẹ́ ẹ dọ̀bálẹ̀ fún un. níbo láti bẹ̀rẹ̀ ètò ìlú ìlú ni o. ẹ ṣeun kábíyèsí. Ah, ah, ẹ ǹdẹ́ àní ẹ má dọ̀bálẹ̀. kí ló adé bàbá. apọ̀lọ́kọ̀. Ah, bàbá mi ló ṣe apọ̀lọ́kọ̀ ṣe rí tẹ́ ẹ bá ti fẹ́ bọ́ba sọ̀rọ̀ ẹ̀yin olóyè lọ́kùnrin ẹ kàn sáà sí fìlà orí yín lásán èyí ò ti tó ẹ ti ṣàpọ́nlé ọba náà nu ṣe gbọ́. ohun tèmi rò ní pé àpọ́nlé ló jẹ́ fún bá a ká dọ̀bálẹ̀ ká pa búrúburú. Mm, mm, mm, kábíyèsí ní ká mọ́ dọ̀bálẹ̀ kẹ́ ẹ mọ́ dọ̀bálẹ̀ fáwọn pé ká mọ́ bá búbú mọ́ ah, ah, wọ́n ní kí ẹ sí fìlà fìlà fìlà orí ọkùnrin fìlà ló ní ẹ sí fìlà. ó dà gẹ́gẹ́ bí ohun tẹ́ ẹ béèrè nítorí tí ń jẹ gbogbo olóyè lọ́kàn ni lórí ìṣàkọlẹ̀ yìí èmi fẹ́ kẹ́ ẹ bá wa dá sí bá a ti mọ ọgbà nísìn àti bá a ṣe mọ ọpin àbí. bẹ́ẹ̀ ni kábíyèsí bí wọ́n ti sọ lórí torí pé ọ̀rọ̀ ṣàkọlẹ̀ yìí ní dá wàhálà alẹ́ jù láàrin wa kábíyèsí ẹ jáwọ́ àkànṣe sí jáwọ́ àkànṣe sí. ọ̀dà ẹ̀yin olóyè yòókù ṣé bó ti rí náà nu. bẹ́ẹ̀ ni bó ti rí nù. Ah, ọ̀rọ̀ yìí ọ̀ wá le mélòó lọ́kàn yóò mú inú omi odò ọ̀ṣun òṣogbo. Ah, yóò mú yóò kú bẹ́ẹ̀ ni. gbogbo bí a ti máa ṣe gbàṣà kọ́lẹ̀ fún ìlú yìí bẹ́ẹ̀ náà láti máa gbà á. àmọ́ àṣẹ mi wá rèé tá a bá ti gbá gbogbo ọ̀ṣàkọ́lẹ̀ ìjọ tán ilé bàbá wa pọ̀lọ́kọ̀ la máa darí rẹ̀ sí láì ní mú kankan kó mbẹ́. Ah! ẹ̀yin olóye ọba ti ṣètò fẹ́yìn náà tí kan ò ní dì kan lọ gbogbo ohun tẹ́ ẹ bá ti ń fẹ́ ẹ máa béèrè lọ́wọ́ ọba ààfin ó ṣe é ẹ̀yin yóò lè jẹ́ kí gbogbo ọ pọkàn pọ̀ láti jọ ṣètò òní. ẹ ṣeun ẹ ṣeun ẹ ti wá sí abọ́dọ̀ bá rí káàkiri. nǹkan yóò ní bàjẹ́ kó ọgbọ́n nú o. bàbá ò tiẹ̀ gbá ká. bàbá ò tiẹ̀ fẹ́ àì ṣe wàhálà ń dọ̀bálẹ̀ mọ́. èyí ò dáa pọ̀. ọjà báyìí ẹ ṣe awíládé yìí. Ah, a ah. ti lọ bàbá yìí. a ti ní a ti ah. ní. ọba onísùúrù. a ti ní a ti wà pẹ̀lẹ́. sùúrù ni. a ti lọ́ba. bàbá ń dọ̀bálẹ̀ kúnlẹ̀. ṣé wọ́n dífá jà ni àbí ara ló fún kò burú mo ti mọ ọkọ tí màá ṣe fún àárọ̀ kùtù ọ̀la méje lọ́ba láàfin ìgbà mọ́ àti dé ìgbà àti dé. Kábíyèsí.

ó ṣeé ṣe kí bàbá ó ní ìbéèrè tí ń ta wọ́n ta sẹ̀ ń mọ ẹ̀fẹ̀ bí ní wà ní wá pé tó kò bá kúkú jìnnà ilá èkó tó tó ṣe bí o. òwe lẹ́fà ẹ̀ nípa àṣẹ bàbá ẹ kò lè ṣe ó mọ̀ rí bẹ́ẹ̀ lójú ọ̀rọ̀ lẹ sọ nítorí pé gbogbo aṣọ kọ́lá àṣà lọ pàápàá jùlọ ọdún àgbà fi bẹ̀rẹ̀ ètò ọlọ́run yóò ní ìdàrú. ẹ̀yin ò lè ní wá wò pé ọmọ tó ká mọ sára sẹ́ni tí sára tó sí. ní kì í bá ṣe pé ẹ ti sọ́dà ṣe ẹ ti sọ́bàdà ṣe láàfin ní pé ká wà lọ́dọ̀ ọgbọ́dọ̀ balẹ̀ ẹni tí ń gbàdọ̀ balẹ̀ yòókù bí ọ̀nà ìyẹn ká lè. àpò lọ́kọ̀ àní ewé sì lọ ẹ má tún máa dáwọ́ látẹ̀lẹ̀ bàbá tí ìbá ṣe pé ká má bàa ṣe sí jẹ́ torí kò ní dáa kí n èmi ní ìbá náà dọ̀ ọ́. Ah, ẹ mọ̀ ṣe bá wọn ẹ mọ̀ ṣe bá wọn kábíyèsí. nípa tètè wá wí ẹ fẹ́ mọ nǹkan sára ẹ mọ̀ ṣe ìyọnu àti wọn pè mí o kálẹ̀jọ mọ̀ wọn bá wa ń bẹ̀ wọn wà lálejò púpọ̀ ní ẹ̀yìn màmá máa ń wo òbí wa. àṣẹ àjọṣiṣẹ́ pẹ́pẹ́pẹ́ ah, ah, pẹ́pẹ́pẹ́ ló kú sáró. àmọ̀ tó bá dé lọ bí èmi nìkan àbí ẹ̀mí àtàwọn ah, ọ̀dọ́. àjẹmọ́nú ti nìkan. èmi nìkan ẹ sọ ní wèrè yìí kábíyèsí èyí ọ̀wá pọ̀. olóyè ìdálẹ́ yìí tọ́ba lẹ́tọ̀ọ́ sí tọ́sáwọn ẹgbẹ́ ìdílé alẹ́ yìí wọn àjọlọ́wọ́. àjọlọ́wọ́ ó le gan-an ṣùgbọ́n fún ta ni làpálàpá nípìnlẹ̀ jẹ́ ṣé ewúrẹ́ tó bá wọlé olóògbòdò kó fẹ́ jèrè tí kò yẹ kó jẹ́wọ́ kí n ṣe yẹ ó jẹ́wọ́ owó tó gbé fún mi ọ̀hún rèé o. ṣé ọ̀sán àfọwọ́kàn èmi náà rò báwọn wọn ì fọwọ́ kan lóòótọ́ ni mo ṣe wò ṣùgbọ́n ọkọ mi. wọ́n ti dá a báwọn bó bá gbọ́ngbọ́n lé ni àwa náà dàgbọ́n òkú. afẹ́fẹ́ lẹ́lẹ́ ní ṣe wé ọkọ̀ lánàá lánàá ẹ̀kú ìkùnlẹ̀lẹ̀ ní ṣe wé yé mi ló ṣẹlẹ̀. ọmọ yé mi náà lójú kan yìí náà. ọba aládé ń wá kiri lálàájú. Ah, ìtàn ló jẹ́ mọ̀ pé bàbá mi níwà àbáláyé kan tí ọmọ wẹ̀ ní ilé ẹ̀kọ́ kan èmi wá wò pé òòṣà tá a fọmọdé mọ̀ díẹ̀ irú òòṣà bẹ́ẹ̀ fẹ́ parun. ìwọ̀ wá ni ẹnìkan ìbáni níbi tá a ti ń wẹrú wẹ̀. èmi è ṣe èèyàn ọba ni mí mo pa lórí oṣó mo pa lórí àwọn àjẹ́ mo pa lórí lẹ́bọ ọba mi pa lórí ògbógbó. ó yé nìrọ. wọ́n lágùn tẹ́. èèyàn méjì ló ń pàdé èèyàn méjì ló ń fàbẹ́ ènìyàn bẹ́ẹ̀ bá lẹ́yìn oṣù mẹ́ta tó bá dé orí ìtẹ́ bàbá rẹ̀ bẹ èṣù lọ́wẹ̀ èṣù ọ̀dàrà ni ó bá wa lọ́wọ́ sọ̀rọ̀ yìí kọ́rọ̀ náà lè bá a tètè níyànjú ó gbé ètùtù kan lọ́sàn-án gangan láàrin ìlú yín àbájáde ètùtù yìí ni ọjà mọbi tìlú yín lọ. agbọ̀lọ́kọ̀ àwọn bàbá wa ní olè jágbà kó má ṣe lójú fìrí olè wọnú ààfin jàmù kò sì ṣe mí lójú fìrí mo wá fẹ́ bí ọ̀sẹ̀ kan mo fẹ́ kó ránṣẹ́ pé olú ọdẹ kó pe gbogbo àwọn ọmọ ọdẹ pátápátá wípé èmi ọba Oyèdìran pé mo ní oòrùn rọ̀lẹ́ ọ̀la ò gbọ́dọ̀ wọ̀ kí n tó rọ́mọ ẹ̀gbọ́n mi tó sọnù èyàn tí ọba fẹ́ kó yè wọ́n dì tán làwọn. kò jíṣẹ́ mi fún un. àṣẹ ọba di mímọ́ sí i tàbí èsì ó. dé o. olúọdẹ ẹ̀yin ni. karo le o. àwòrògùn alẹ́ sì wọ́dọ̀. karo le o. ẹ̀rọ ń sẹ́ mi. oníṣẹ́ yín mórí wọn lẹ ní yọjú sí. ẹ òótọ́ ni kábíyèsí lọ́rùn sí ọ. bàbá ní kí oòrùn rọ̀lẹ́ òní ò tó wọ̀ ọmọ ẹ̀gbọ́n àwọn ti jáde dire kò di wíwárí. wọ́n tún wáá fi kún pé bí bẹ́ẹ̀ kọ́ olúọdẹ. bàbá bí ọba fẹ́ kí oyè olúọdẹ ó dìtànràn yín kò di wíwá rí bí <laughs> olóyè ẹ bá ń fún kú bàbá yèyé aláṣẹ kejì òrìṣà ẹ pé oòrùn tó ràn yìí nígbà tó oòrùn yóò bá yìí wọ ọmọ náà ó ni ìkòyí ẹ̀ṣọ́ máa gbórógunjó ọmọ yìnyín bí lólú ọmọ máa sùn tógun máa ọ̀run kò séwu. iṣẹ́ ọba ni n ó sì jẹ. ó di mímú sẹ ire o. igbó lálá àti ikú awo ikú àtọ́jú tó ẹ̀. mo rí báyìí yánmọ́yánmọ́ ọ̀pá tó kirikiri ọpẹ́ kò adébáfún ọkùnrin tó ọjọ́ ọmọ rẹ̀ fi àdá adé tàbẹ̀dá jìgbé ọkọ làwọn tẹ̀lé àdá ẹ̀wù ló bí bọ́ ọkọ lílé arọ bàbá tó kí ẹsọ́ ọmọláka ayé ló sàbẹ̀ ẹni tó àwọn àkúndó tó tó olúwa rẹ̀ tọ́jú kìkì pa èrè tí ó náà olúwa rẹ̀ sàbẹ̀ àwọn wàhálà ògiri gbá olókìkí bá gòkè àjà ojú rí atọ́jú adógó ọ̀jẹ̀ là lẹ́mẹ̀sì olùwà là. Apa tu yang anda? Apa yang dia? ẹ dákun ẹ mọkàn elédùà ó bá yín dá àwọn tó kù sí ẹ mọ sunkún mọ. Ah. ẹ̀yin ìlú mo dúpẹ́ lọ́wọ́ yín ìyálóde ẹ ṣeun olóyè àpọ̀lọ́kọ̀ bàbá ẹ ṣeun lórúkọ èmi àtòbí mi ẹ bá ṣẹ́fọ̀bà kẹ́ ẹ kọ́ba dáadáa ẹ pé wọn ò ní forí adégún gbàgede. àṣẹ. ó dáa á jíṣẹ́ fún kábíyèsí ẹ pẹ̀lẹ́ òkú àtìmọ́ra bá wa. oyè dìran sọmọ kùsùpá kiri ti lọ ìkejì ti lọ ìkẹta ìkẹrin ìkarùn ló tún kẹnu bodò yìí síbi ọ̀dà kẹkàlẹ̀ bí àmú ò sọ̀rọ̀. bàbá àsìkò àti sọ̀rọ̀ yìí tí ètò ni àsìkò àti ṣu bá tó ẹnu fún mi láàbí bẹ̀rẹ̀ sọ́kùn. gbogbo ẹnu ẹ̀ sọ̀rọ̀ ìwọ lásìkò àti sọ̀rọ̀ òtítọ́. ṣe òníkà wá wò kó oṣù táwọn àánú rẹ̀ kó tó délẹ̀ ọba kò bàjẹ́ àwọn àgàgà kó o sọ àdéhùn ti bẹ láàrin wa fún wọn oyè ah! dìran níjọ fẹnu fẹ́ra bí abèbè nígbà náà ló wà á mọ̀ wípé ní bẹ̀rẹ̀ ìjọba ló kú jáde láyà bí àrírà ọba ni mí àìrí kékeré ọba. bóògùn ti jọba lé arọ èmi lọba. iná tí ń bẹ lẹ́nu ọlọ́ba mi bí ẹ̀yà ṣe àwọn bàbá mi bẹ lẹ́nu mi. ọbẹ̀ lẹ́gbọ́n mi ń tẹ̀lé ọkùnrin ẹlẹ́sẹ̀ òkú. ká wa ni o. lẹ̀ yìí. baálé mi mo ṣe àǹgó oúnjẹ kalẹ̀ ẹ̀sìn ajẹ́ èmi alóde. ọ̀rọ̀ oúnjẹ kọ́ yìí ọ̀rọ̀ oúnjẹ kọ́ yìí tí orí bá ṣe dáàfin láàárọ̀ báyìí tá a dáàfin tá a bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ yìí bẹ́ẹ̀ lẹ̀rù ń bà mí bẹ́ẹ̀ lára mi ń wù náà ń ṣègbẹ́jọ́ yìí lọ àfìgbà kábíyèsí wa tí ó gbẹ́jọ́ kalẹ̀ gbáà ọba ní àlọ́ ọ̀pọ̀ mẹ́gbọ́n. Ah! orí mi o tí mo sì rò pé wọ́n fi ṣe gbo ilé. n ò fi ṣe gbo ilé ah. ara mi bù máa sọ ọmọ ní ah! àánú ọmọkùnrin ọ̀hún ṣe mí nípa mo wojú ẹ̀gbọ́n bàbá yìí lomi bọ́ lójú ẹ̀ poro poro poro. Ah, ọmọ ṣe o ọmọ dùn mí fọmọkùnrin yìí o. Hello. Eh ọlọ́run ọlọ́run fọlójú rẹ̀ wá ẹlẹ́dàá mi o ọmọkùnlédè yóò gbọ́ lé o ẹlẹ́dàá ọmọ mi o ọmọ

màmá gbà mí wò ní tanra mi torí ọ̀rẹ́ àfin ọ̀tà àfin àfin nìkan ní tanra rẹ̀ mi ò ní tanra mi ah! ṣùgbọ́n bó ṣe yẹ ṣé bó ṣe yẹ kó rí rèé eh! ṣé bó ṣe yẹ kó rí rèé ah! ẹlẹ́dàá ṣé bí bí òfin kìíní ìyá lájọ bí wọ́n lè yí ọ náà ẹlẹ́dàá mi mọ̀ jẹ́ sílé yá iṣẹ́ àwọn mi mọ̀ jẹ́ ó bàjẹ́ lọ́jọ́ alẹ́ mi ọlọ́run. pé má jẹ́ àti sọ̀rọ̀ ìtúnú tán sórí ọgbọ́n ìtàn ló ká má tún rí mi dá ẹ ṣe kinní kan. orí mi má má jẹ ìyá ike ọlọ́wọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́. Ọlọ́run fọlọ́jú rẹ̀ wà o fọlọ́jú rẹ̀ wà o. ẹ̀gbọ́n mi sùúrù lọ́rọ̀ ìgbà o kò sí bí mo ṣe fẹ́ ṣèdájọ́ ìjù bí tí mo gbé kàì náà lọ. ẹ̀gbọ́n mi òfin òfin tán bàbá wa ti ń lò káwọ̀ tó dáyé olùfin jọ̀wádà kápẹ́ngbà tọrọ ṣẹ sílé ọba lérò yìí a sì wá mú òfin àdórí ẹ̀kọ́ lọ ayé dà ẹ̀gbọ́n mi kò dáa bẹ́ẹ̀ pàápàá jùlọ ẹ̀yin náà ti mọ̀ pé látijọ́ aláyé ti dáyé ká sọ̀rọ̀ láàárọ̀ kọ́ wá dalẹ̀ ká pé kò rí bẹ́ẹ̀ mọ́ ẹ̀yin náà mọ̀ pé kì í ṣe ṣe ọba ọ̀rọ̀ yìí sùn lọ́ o ó sùn lọ́. kábíyèsí ǹjẹ́ ẹ rántí pé oyè lórí ìgbẹ́ kan. rántí ìgbìmọ̀ ó ṣògbọ́n ọ̀rọ̀ ǹjẹ́ ẹ rántí pé bí mo bá fi lè pa òye lérè lórí ẹ̀sùn tó ń bẹ́ẹ̀ lẹ́yìn mo lè má ní ọmọ kankan mọ́. kábíyèsí kí ni kábíyèsí sọ mo ní kí làbúrò rẹ sọ lórí ọ̀rọ̀ òyèlérè. lómi àbí Tóyèṣe wo ojú mi dáadáa bí àbúrò rẹ bá fi lè ṣe bẹ́ẹ̀ tó bá fi pa oyè lérè tó bá fi ṣe bẹ́ẹ̀ tó fi pa ń lọ́mọ iná òjò olóko yóò para lé àjà ó jì yóò sì pèrò ọ̀nà ẹni ọ̀rà yóò sọ lórí ọ̀rọ̀ tí. a mọ̀ pé a mọ̀ pé Tóyèsé àbúrò rẹ lọ fẹ́ kọ́ dọ́kọ̀ ìwọ ló ti fẹ́ gbórí bẹ́ẹ̀ bí alátìlẹ́yìn gbogbo ètùtù tó bá fẹ́ ṣe ìwọ ló ṣe. bẹ́ẹ̀ni bàbá. wọ́n mọ̀ sọ pé ẹni tó bá ti gbé ọba lórí ìtẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ ni wọ́n máa ń tẹ́ pàṣẹ ní ọba. bàbá. èmi ni mo fọkúnlẹ̀ tó yẹ kí wọ́n fi gbà. àwa méjì péré ni bàbá àti ìyá wa bí bá jọba òun náà ló gbọ́dọ̀ jẹ èmi ni mo mú délé yìí láti wá ṣàtìmọ ohun tó jẹ pátápátá ìdẹdùmarè ojú ọ̀sẹ̀ yìí bàbá ṣùgbọ́n ọ̀dọ́ ló yẹ dìran èmi bá jọba mo bá níṣòro ní ọba kò lọ bí àṣà rẹ sí agodogun ẹsìn rẹ ò tí ì péré ṣùgbọ́n tó bá jẹ́ pé òun ló jọba mo mọ orú mi mo mọ àwọn àgbààgbà mi ló tún fẹ́ tí mo lè sáré sí lọ́tún sáré sí lọ́sì lórí bí ó ṣe fẹ̀dọ̀ lórí òróòrò lórí ọba tó sì fi jẹ́ wípé ọba tó kàn ràn wá kò ní kúnlẹ̀. sóore títí bẹ́ẹ̀ ni òòrè bò wálẹ̀ ọmọ ní gèlèkéré ló sóore tiẹ̀ tọ́pàdé ẹ̀ mọ́ gúrúgúrú adébáfẹ́jọ tí ń lọ rèé fi rẹ̀ sọ́fà lọ́ àkọ́ abùfàgbẹ̀ abọ́wọ́ ọkọ́ wìnrìnwìnrìn lóko. láyé ṣó ti gbọ́ kábíyèsí ti sọ̀rọ̀ ó ní ẹjọ́ ìdóhùn dáhùn ó ní àrùn ẹ̀jẹ̀ lásán ló fi ṣe ó ní kó kàn fi ṣe kíkí báwo lóye pé kò fi omi kò fi pa ọ́. sí lójúmọ́ sí. Ìmọ̀ òde rẹ̀ o kò lè kú ìfọ̀mọ́balẹ̀ nítorí ẹ̀ ló wá lójú sí o tó ti bọ́ fún Ìyá mi, ah, ọmọ ti rán. Ìjọba bá mi báyọ̀ náà. Oyèbọ̀dé níbo lẹ gbà lọ́nà tí wọ́n á wá yín káàkiri inú ààfin níbo lẹ lọ mi ò fẹ́ kẹ́ rìnrìn kúrin o mi ò dẹ̀ fẹ́ kẹ́ ta fílefíle mi ò ní kó ayé ti kàgbà ilé tó a ẹ dúró sáàfin ẹ má lọ fi ọmọ níbo lẹ lọ́nà. wà á lọ jìnnà náà wà kàn ní ká gba atẹ́gùn láàrin. ọjọ́ òní òṣù ọjọ́ atẹ́gùn ọjọ́ òní òṣù ọjọ́ mi ò fẹ́ kẹ́ rìnrìn ọ̀sán ṣe kí ni. kábíyèsí sùúrù ni ṣe o sùúrù fi ń jẹ ẹja tó le. ẹ̀rọ kan tó lè mọ́ ní. kábíyèsí. bá sànà rẹ̀ sákúnmọ́ra nígbà tó jẹ́ náà dé bá ẹ̀wọ̀n ẹ̀kúnlé náà mọ́ra. kábíyèsí. kábíyèsí ètò. fún ìbànújẹ́ làwọn olóyè náà wà. ẹni ń tẹ mọ́ra. àṣìgbà o ìyálóde. kábíyèsí. ẹ sọ fún àwọn bàbá òótọ́ náà ń ta yìí kó tó wọ̀ fẹ́ mọ orúkú tó pààrẹ̀ mọ́ ni. Ah. kábíyèsí. ẹ bá lọ. kábíyèsí.

gbígbà owó máa wá ń rí nígbà lẹ̀ tí ìdílé ọkàn pàtàkì lórí lónìí a jẹ́ wípé kò lẹ́nu àwo wò. wàhálà ti dé wàhálà ti dé ṣoṣo méjì fẹ́ fojú rẹ jù. wọ́n ti gbé mi gorí àpèrè àwọn bàbá mi mo ti dáṣẹ́ èmi lóhun tí fèrè fọ́ jáde ẹnu mi àṣẹ ni lè ṣe eléyìí tó ṣe àṣìṣe ni. wọ́n pa ọ́ rẹ́nu tán. táwọn ìyá mọ̀ yìí ìyá mi àṣàkún ò ìlọ́kọ̀ máa rí oníṣẹ́ kú máa jọba lórílẹ̀ ọ̀tún lọ́kọ́ mu múdà tó délé òsì lọ́kọ́ mu múdà tó dẹ̀rẹ̀ àárín agbede méjì lọ́kọ́ mu múdà mú ibi ẹ̀ lórí tantantan ah àwọn ènìyàn. sóore tí ẹ ṣálú ọ̀hún àkàlàmàgbò ní sóore tí ẹ bìkà adé á fún orin lẹ̀ṣẹ̀ tí ń sọmọ bíbí inú àgbọ́mi règún lọ́jọ́ tó ti pẹ́ kábíyèsí àkàlàmàgbò lọ bá ọlọ́dẹ yọ ejò kúrò lọ́rùn rẹ̀ ṣùgbọ́n kàkà ká fi oore yín àkàlàmàgbò ibi la fi sùn ìdí nìyí tí àkàlàmàgbò fi yọ gẹ̀gẹ̀ lọ́rùn kábíyèsí talẹ̀ tó ṣe oore fún tẹ́ ẹ Abafa, Ifá Ifá jánà lóòótọ́ àmọ́ Ifá tèmi nìkan kọ́ lélẹ̀ àwọn ọ̀rọ̀ tẹ́ sọ́lẹ̀ kì í ṣe tèmi nìkan lóòótọ́ ọmọ báyọ̀ ṣàdéhùn tí wọ́n mú ṣe àmì mi ṣàfihàn ìṣòro rẹ̀. ẹ̀yin ìlú mòye mo kí yín o ẹ kú kó lè dá ti gbogbo wa ń bá kiri bàbá wa ẹ̀gbọ́n ọba ẹ̀yin lè lè mú wa rí ojútùú ọ̀rọ̀ yìí bí kì í bá ṣe bẹ́ẹ̀ ìlú àpò olúkúlùmùṣù o. kò sí èèyàn méjì tó jẹ̀bi bí ó ṣe mi èmi lẹ́sìn tí mo fọmọ tèmi lẹ̀ tí mo fọmọ lọ́mọ kiri. gbogbo bá sọ àdúpẹ́ àdúpẹ́ ṣùgbọ́n kí ni kan wà tí mo wọ̀ ayọ̀dúnlẹ́gbẹ́ ayọ̀dúnlẹ́gbẹ́ mímọ́ ọmọ ọ̀yà mẹ́fà gbogbo ẹgbẹ̀fà dípò kémi ò jọba ti fọ́ kalẹ̀ gẹ́gẹ́ bí ọba. fàmí kalẹ̀ gẹ́gẹ́ bí ọba lọ́nà wo. kí ó ní torí bèbè bá jọba ọkàn mi sọ fún mi pé o lè má ráyè tó ní àbúrò tó bó ṣe yẹ àwòyọ ìwọ jọba kéèyàn jẹ bàbá ọba. kéèyàn jọba kéèyàn jẹ bàbá ọba ẹ ṣé yín ò wá níjọ tó dì sókè kankan bẹ́ẹ̀ àtẹ̀tọ́ àtòjì bẹ̀ àárín àwa méjèèjì ọlọ́run sì bá wá ṣe àwa méjèèjì àìsàn bá kan ara wa ọmọ ìyá kan ọmọ bàbá kan náà ni wa sókè tó ṣe pàtàkì jù kí oyè yọ má ti kú òun òdílé wa ìjọba ẹ̀gbọ́n mi ṣé kìí ṣe ti ewu tí ń bẹ lórí ọ̀rọ̀ òye ní dẹ́rù báyìí ẹ mọ mọtàn èmi síjà ẹkùn. òṣìṣẹ́ mi bá wọn. mo bá tàn ọ̀run bàbá àti ìyá tó bí wa lẹ̀ kí n gbọ́dọ̀ tán ìta àbá àdé ìwọ jọba èmi ò dúró títí lẹ́yìn rẹ̀ gbogbo òkú kò tí máa ń fọba jẹ́ ńlẹ̀ ní kò ní lè ọjẹ́ mọ́ mi lọ́wọ́ tí mi rò nù ẹnìkan kò lè gbọ́ fọkàn ẹ̀ balẹ̀ òkú yà lọ àníró ni ibi orodéhùn náà tó ó ti dábẹ́ oyè dìran jọba tán ìlú túbà ló túṣe ó kú bá a ṣe fẹ́ rẹ́yìn ọ̀tá ó kú bá a ṣe fẹ́ ṣẹ́gun àpòpọ̀ kò sáré sí wá kò sáré sẹ́yìn kò sí ìfọ̀sọ̀bà aṣẹ́gun àpòpọ̀ pọ̀ inú àwa méjèèjì jọ ti pa aṣàṣeyọrí ohun là á mọ́ fàfà tí igi là á bà ló jẹ́ ń gbéra lọ bá kábíyèsí lọ́kàn kábíyèsí jẹ́ ẹkú ogun àjàyí ẹ kú àṣeyọrí ibi tí odò ti gbé ọ̀pọ̀lọpọ̀ ọba lọ Elédùmarè jẹ́ ẹ̀ làjà ẹ dáhùn nǹkan méjì mo fẹ́ tọ́ ọ. àkọ́kọ́ yóò mú ìgbọ́ bàbá lè yọ̀ǹda fún mi ẹ bá ń fàṣẹ ọba sí kí ni wọ́n padà máa lọ gún kí ọ̀fà lọ́wọ́ ìdí ni pé kẹ́ ẹ lè láǹfààní àti nàyẹ lórí ọba ni àwọn míì wà tó jẹ́ pé bí wọ́n bá ṣẹ̀ṣọ́ ọba bọ́ba bá fẹ́ làṣẹ ọba wọ́n sáré lọ bẹ́ẹ̀ mú ọba irú èyí ìjọba ọláyè nà yẹ èyí ni mo rò tí mo fi ní kẹ́ yọ̀dá fún mi kí n máa lọ. ẹlẹ́ẹ̀kejì bẹ̀ wẹ̀wẹ̀ ẹ má bínú kábíyèsí ẹ dàkún ìmọ̀ bọ́ba rántí pé ipò tí àwọn wà yìí ẹ má bínú èmi gangan lọ́tọ́ sí tí mo yọ̀dá rẹ̀ fún kábíyèsí. kàn rántí ìwọ ẹ̀gbọ́n mi ló báyé dùn kí n wá rántí dáadáa ìwọ ẹ̀gbọ́n mi ló nípò ọba dáa kí n wá jọba ipò ọba náà sì ni mo lò lọ́dọ̀ yìí ọ̀ràn ti dáadáa. kábíyèsí ẹ sì lò pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àṣeọ àṣewà. nǹkan kan ni mo wá fẹ́ tọrọ níbi abáàdéhùn kábíyèsí gẹ́gẹ́ bí èmi ṣe lo orúkọ mi lọ́mọ́tóyè ṣe tí mo fi tún oyè ìdílé wa ṣe tí gbogbo rẹ̀ fi jókòó régérégé báyìí ohun tí mo rò ní pé nígbàkúùgbà tó bá bá padà dé ìdílé wa mo fẹ́ kádìmọ̀ kan wà nílẹ̀ kẹ́ ẹ bá mi lo ipò ọba yín kẹ́ ẹ pé gbogbo àwọn èèyàn tó bá jẹ kẹ́ ẹ pa àwọn olùjọ pé nígbàkígbà tí ọba bá padà dé nù ràn wá o bí mi ṣe yọ ọ̀dà rẹ̀ fẹ́yìn ni kí ekókó jẹ́ pé àwọn ọmọ tèmi náà ni ó padà jọba tí wọ́n kábíyèsí sọ̀rọ̀ kábíyèsí ṣé kò jù báwọn mi kábíyèsí àkàwọ́ òkú ògbọ́n rẹ̀ ọmọ abúlé ṣòwò ẹ̀ṣẹ̀ kábíyèsí ṣé kò jù báwọn lọ. gbọ́ lágbọ́yé lákọ̀ọ́kọ́ náà kò ní tí ìyẹn ní kọ̀ọ̀kan wá báyìí àjọ ló lẹ pẹ́pẹ́pẹ́ ni. bẹ́ẹ̀ ni ló kí n bá wọn. ìwé ìgbóhùn mi tó ọba rògbé ọfà níjọ́ tèmi ọba bá nílò mọ́ àgbà dání kí n sáré lọ rè bá ẹ̀ ní lọ báyìí àjọ̀dún ń lu ìṣẹ̀lẹ̀ bàbá wa ní àṣìṣe ti wo sàárọ̀ nípa ti aládéhùn lórí ọ̀rọ̀ olóyè dé yìí èmi ìṣàbáramọ rẹ jẹun ọlá àbàtà ní múdò ṣàn ọlá bàbá ọmọ ní mọmọ yan fún mi fún lọ́pọ̀lọpọ̀ òkè fẹkàn tẹ́lẹ̀ náà mo ti ń rò kó tó dáa kó mo ti ń rò àbẹlẹ yìí ni ó sọdá ṣe wọ́n pe gbogbo àwọn àgbààgbà àlùjọ eh, àwọn olóyè àwọn àfọ̀bàjẹ́ àtàwọn àwo èmi ọ̀wà sọ́dàṣẹ lójú gbogbo wọn pé ńkọ́ tí ọba bá tún padà sínú ìdílé wa ọmọ tiwọn ẹ̀gbọ́n mi ní ọjẹ táwọn ọmọ tiẹ̀ bá jẹ àwọn ọmọ tèmi náà tún gbà lọ́wọ́ wọn ah, mi ò ní tàn okùn kan náà látọ̀ wá òkú àwọn bàbá kan náà lọ ṣe alẹ́ bá ti ṣe nù àmọ́ ṣe é ti gbà pé ẹni lókè ọba o. Ah, tó bá la ṣe tó bá la ṣe kábíyèsí tó bá la ṣe kábíyèsí àdéhùn ẹṣẹ. látọjọ́ yìí ni oyè dìran ti ń fọjọ́ dọ́jọ́ ti ń foṣù lóṣù ojú yípo kúrò ní bá a ṣe fi joyè lábìlú kí n tó ṣẹ́jú pẹ́ oyè dìran bẹ̀rẹ̀ sí ní pàmílọ́wọ́ nígbà tí adédìran kú para fún mi ìgbà méjì kẹta wà láwọ. àní àpò ọpẹ títí àpò a sì parọ́ títí. ṣé o lè lọ sí kọ̀wé àgbà. jẹ́jẹ́ gbogbo nǹkan àbájọ sọ ó jẹ́ pé ètò ìdí ọ̀gá ọ̀gá rẹ̀ ọ̀gá rẹ̀ ọba ló wà ń ọ̀rọ̀ náà. fi ṣoore lórúkọ yín nítorí kílò ilé ìtura kò lè túṣẹ tọmọ aráyé ṣiṣẹ́ bẹ́ẹ̀ tí mo fi Oyèdìran náà bá wa jà se sí kábíyèsí mo bẹ kábíyèsí kọ̀kọ̀ mo bàbúrò mi ní bàbá pé kó ṣíjú àánú wò mí ẹyọ kan tí ń bẹ lọ́wọ́ mi kó má jẹun mo ṣe ìwé kábíyèsí kábíyèsí ò gbọ́ ìgbà yẹn ló ṣe wá jókòó sí mi lọ́kàn mi lóòótọ́ ará ilé ọ̀kan ìfojú mi. kí wàá lẹ̀bi ẹ̀bi wo ni ká dá fún àkàlàmàgbò tó fẹ̀mí tiẹ̀ sílẹ̀ tó fi sórí fọmọ aráyé aráyé wàá fi bí sùn. ẹ̀yin ìlú wọ́n jẹ̀bi gbogbo ọ̀rọ̀ yìí lóòótọ́ gbogbo àwọn ẹ̀sùn tí ẹ̀gbọ́n ọba fi kàn lórí wọ́n jẹ̀bi ẹ̀ lóòótọ́ àmẹ́mi ò lóró nù o mo lóró nù mo gbìyànjú kí n pé àdéhùn ti bẹ láàrin èmi ẹ̀gbọ́n mi rárá ní ọ̀jẹ́ ẹ̀ ẹran ara ọ̀kánjú àti jẹ́yìn ọyọ aládàáni kan jẹ ní ọ̀jẹ́ o ṣùgbọ́n mi kì í mọ̀ pọ̀ mi náà mo fi ìyà ké òòṣà àṣẹ̀dálẹ̀ lu ajélèrè wa ìmọ̀ ìbúra fún èmi kí mo pọ̀ mọ́ ẹ̀gbọ́n mi. ewu ọ̀kábíyèsí ẹ má búra o àìgbọ́ aburú lẹ́nu abọ́ rẹ̀. ẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà síbẹ̀ ká lẹni náà tó wà nù òkùnkùn ní tafàsínú mọ́lẹ̀. Eh! ní kòríta tá a dé yìí abọ́ rẹ̀ ló kò tá a rùn jẹ sí abọ́ rẹ̀ ó lọ sí ìdí òṣàlú yóò lọ fi onítọ̀hún ré láàrin ìṣẹ́jú àáyá ojú onítọ̀hún hàn dé ṣùgbọ́n o ó gbọ́dọ̀ gbé adé ọba nídìí òṣà ọ̀nàlà ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o. ẹ̀yin onílẹ̀ ẹ̀yin onílẹ̀. lóòótọ́ kóyè dènà mi odò yìí di tán àmọ́ èèyàn tó bá dènà fún ní kẹrù ó yẹ ká kí ká fi ṣe yìn àbí o tá a bá fẹ̀mí ìmoore hàn sínú ẹni bẹ́ẹ̀ kò léwu. bẹ́ẹ̀ ni kábíyèsí àmọ́ bẹ́ẹ̀ bá lówó ẹ fún wọn bẹ́ẹ̀ bá lẹ́bùn ẹ fún wọn torí àwọn tèmi ò gbọ́dọ̀ jọba o bẹ́ẹ̀ ni wọn ò sì fẹ́ kẹ́ pé ìpàdé kankan bá ti lóye tí wà kọ́kọ́ yìí bá a bá ní kejì bá a ní kẹta bá a ní kẹ kódà ká ní òye tí wọn gẹwàá kò sọ tó burú nínú rẹ kábíyèsí ẹ mú pípadé kankan ẹ báyìí lè pípadé inú mi ò ní dùn o ẹ sì mọ pé inú mi ò bá dùn láàfin bí ìgbà fi ń gbóná ni o dákun balẹ̀ mi dákun kọ́ mi ọgbọ́n ṣe wọn kọ. mo pé mo gbọ́ ni mo kò mọ̀ gbà. kábíyèsí bẹ́ẹ̀ bá ti mọ̀ ẹ ti gbà náà ni. bí àwọn mọ̀ pé kábíyèsí lè mọ̀ sí ìfẹ́ inú mi ló jẹ́ ìdílọ́gbọ́n sọ̀rọ̀ ara wọn. mo sì mọ̀ dájú wípé wọ́n ti ẹ̀ ṣàdéhùn bí yóò sọmọ kankan lẹ̀ àdéhùn ló wá sí i. àmọ́ o ọmọ méjì lèmi pa o èmi kọ́ mo pàkẹ́ta o. mo wíire àbí mi ò wíire. ṣé wípé ìwọ ni àlàpà tó wọ́lù. ẹ gbọ́dọ̀ ẹ mọ̀ fèsì ohun yẹn fi ohun yẹn má fèsì. olórí. Ah ẹ dúró náà ó ní méjì ló ń pa tálẹ́ tó àpá ọmọ ẹ̀yìn kan. Hmm. ọmọ méjì ló ń lò mo sì dábọ̀ rẹ̀ fún ọ oníbòní ti rí ọ̀la lè mú rí bẹ́ẹ̀ ní mú babaláwo nípa ọ̀rọ̀ ọ̀hún. lọ́wọ́ báyìí bí ó ṣe ní yíká ilé pátápátá torí ẹ̀ ẹ dákun ẹgbà mi ẹgbà mi ẹ dákun. èròǹgbà wọn ni kí wọ́n pa àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ọgbọ́n olókùn tó lò tó fi mú àwọn ọmọ méjì lọ́wọ́ bàbá tí ó fi kú méjì tó kú wá báyìí. tún fọ́ wọn ni ọ wà á rí pé ìwọ lọ́lọ́ rèé sí wọn fúnra rẹ kẹ́nikẹ́ni ọmọ bá rí bí àṣírí o. bí wọ́n bá ti gbogbo wọ́n sì ní lórí àlépa wọn bọ́ọ̀ bá tiẹ̀ wá jọba ṣé bó o sì ṣòfò ọmọ. 啊 bàbá dẹ́rọ̀ mi wọlé ẹ lọ rèé yọjú bò. kábíyèsí ẹ̀mí rẹ̀ ó gùn o. nǹkan ò ní sí ọ o. ó lulẹ̀ pẹ́. àwọn alásìkò wọn bọ̀ sí o. àṣẹ. mi lápá ọgùn ẹ̀yà ire ire ire nídó ló ń ké ìyàn burú afájá àlọ́ àṣejù bàbá òjò àkàlà mọ̀gbọ́ àfikún òróró rẹ̀ o gẹ́gẹ́ òye ọ̀run. fi ẹ̀pẹ̀ bò àwa gangan lákọ́ ẹranko lọ́gbọ́n o ojú kòró ṣetán oyún pa ojú kòró jẹ. ọ̀rẹ́ mi lápá ọ̀gùn ẹ̀yà ire ire ire nídó lòún ké iyán burú àfàjà àlọ́ àṣejù bàbá òjò àkàlàmọ̀gbò àfikún òróore o gẹ́gẹ́ òye ọ̀run òore ni wọ́n o. ìtàkùn ló já ló já o ìtàkùn ló já o lọ́wọ́ fi tọ̀ kẹ́rẹ́. kòkò ló ń febi pa àjànàkú kò ṣe é wí láàyè ẹni gbéná wojú ẹkùn adẹ̀ràn ẹbọ. ọ̀rẹ́ mi lápá ọ̀gùn ẹ̀yà ire ire ire nídó ló ń ké ìyàn burú àfájá àlọ́ àṣejù bàbá òjò àkàlàmọ̀gbò àfikún òróró o gẹ́gẹ́ òye o. ìgbafẹ́ kẹ̀kẹ́ iṣẹ́ ń ṣe dìjà náà rèé o.